بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحابته ومن استنى بسنتهم الى يوم الدين اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته لقد اخرج الشيخان الامامان البخاري ومسلم في صحيحيهما رحمهما الله تعالى عن ابي هريره عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فاتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم adáwọ̀pẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala atọ́rọ ìkẹ́ ọlọ́run wọlé ọlọ́run fún ṣẹ́ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lálẹ́ kì ní yàtọ̀ máa pàdé ọ̀rọ̀ ńláńlá nínú àwọn ọ̀rọ̀ tí àná Muhammad fi ṣe àlùmọ̀ ní àǹfààní sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nawawi àbí àrùbáyà náwàwí tí a mọ̀ sí fọ́tí àhàdíf tí a lọ́mù náwàwí yìí rahimahullah ta'ala tí wọ́n sàjọ sínú tíra àwọn tá a dá ọkọ̀ yìí àdífẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án ni a máa ṣàlàyé rẹ̀ lálẹ́ tèmi ajásí tí àdífẹ́ alákọ̀ọ́kọ́ lórí ẹlẹ́ẹ̀kẹjọ àlàyé ti lọ síwájú lórí ẹ̀ àtàmọ́ rọra wa ni láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a bá níwọ̀nyí yálẹ̀ tó ní ṣe pẹ̀lú kíláàsì ti àdífì ni àbí ètò ní í ṣe pẹ̀lú àwọn kíláàsìsì míì lórí ètò fatawa ulama níbi ọlọ́run ti ṣàánú àwọn ẹrúsì tí wọ́n fojú tó láwọn tí wọ́n jẹ́ àdìmíì kíláàsì náà pẹ̀lú wọ́n ti fún wa ní àwọn àpá ńláńlá tí wọ́n ń bá wa yànnà náà ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ká gbìyànjú kíláàsì tó bá já sí pé àfáà tí wọ́n ní ká máa ṣàlàyé ọ̀rọ̀ fún wa ń bẹ̀ ní kíra kan ní pàtó tí wọ́n ń lò ẹ já gbìyànjú kánísírà náà níbi ìfọ́sà wa gbogbo ìgbà tí lẹ́kítọ̀ bá ti fẹ́ wáyé kátẹ́sírà náà síwájú ká máa fọkàn tọ́ ká sì mú gègé wa àti sákàndá wa ká máa mú nǹkan lẹ́nu tí wọ́n bá ń ṣe àlàyé rẹ̀ eléyìí náà fi wúlò fún wa o ká kàn gbọ́ láàárín ọgbọ̀n ìṣẹ́jú àbí kò tọ́gbọ̀n ìṣẹ́jú ń gbà ní ìtí ẹlòmíì bá fi ránfààní àti ṣe ó lè ṣeé ṣe kó fẹ́ lọ ṣùgbọ́n táwọn náà bá ní irú tíra tí wọ́n bá ń ṣàlàyé lọ́wọ́ bí irú tíra ilé inú nǹkan ó gbajúgbajà tí ẹ̀ bá ti léèyàn fẹ́ ra tíra hadith Imam Nawawi ó jẹ́ translation ni ó jẹ́ ti lábọ́ lásán ni ó gbajúmọ̀ kání lọ́wọ́ bá ti ń ṣàlàyé rẹ̀ fún wọn látàlẹ̀ tì ní káwọn náà gbé síwájú ká máa wò mọ́ bá ti ń tù fúnra látara dán náà àwọn tó máa gbọ́ nǹkan kan yé nínú ọ̀rọ̀ ìsìn nínú gbólóhùn tí gbogbo rẹ̀ òfin ní jẹ́jùjì sí wa náà abẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo ètò àti ń gbọ́bọ̀ wá látẹ̀yìn ọlọ́dàgùn mọ́ta ìjọ wúlò fún wa lóòjọ́ alùkìyàmà ti láyé níbi gbogbo tí wọ́n ń ṣàlàyé fún wa náà láwọn kíláàsì tó kù abẹ́lọ́ subhanahu wa ta'ala kó ṣe ní useful knowledge and beneficial knowledge fún gbogbo wa ọlọ́ la ilaha illallah. hadith ẹlẹ́ẹ̀kẹsàn yìí Abu Hurairah ni wọ́n gba hadith yìí wa Abu Hurairah ó kọ wọ́n pọ̀ tí wọ́n ń jẹ́ bí ẹ̀lọ́mù Nawawi náà ti ṣàlàyé rẹ̀ nínú ṣẹ́rùfù fún àdìs mọ́mù mùsùlùmí wípé ó kọ Abu Hurairah ló kọ tí wọ́n ń jẹ́ gẹ́gẹ́ ní pàtó ó pọ̀ ṣùgbọ́n Abdulrahman bin Sakh olórin ilẹ̀ jù nínú gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí Abdulrahman bin Sakh kọ́ọ̀rọ̀ Abdulrahman bin Sakh hmm, káwí bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo àìsí lédè lárúbáwá àmẹ́fẹ́ èdè ìbò tá ń kà yìí náà akọ náà ni kákọ́lé náà abdulrahman bon sokh àtìríwí abdulrahman bon sokh ó kọ wọn gan nìyẹn. àwa níbo ni àbúrò ọ̀rọ̀ ti wá jẹ́ wọ́n ló ti wáyé rí fún àfàwà yìí láwọn àsìkò kan nígbà tí ń bẹ lọ́mọdé tó já sí tó ní olóńgbò kékeré kan tí máa ń gbé káàkiri tó ti sọ di ẹran tí máa ń fara lọ ó sọ di dábà ọjọ́ máa ń ṣe papọ̀ torí ẹ̀ náà ṣe ń pè ní Abu Hurairah àbókọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní Abdurrahman bọ́n Sakhr àwọn olùmọ̀ọ́fà nínú tí wọ́n fi ṣe wá ní àǹfààní ni wípé gbogbo àwọn sọ̀hábà náà wọ́n ti pọ̀ tó ló ń kà wọ́n lé ní one hundred thousand lọ́jọ́ sọ̀hábà náà Muhammad sallallahu alayhi wa ẹni tó gba hadithi jù ní gbogbo wọn ní Abu Hurairah yìí wọlé tọ́lọ̀ tó gba èyí tó pọ̀ jù nínú àwọn náà sallallahu alayhi wa sallam kódà nínú àwọn afáàtì wọn sọ pé ihun tó há sórí nínú hadith anabi ó ju six lọ. káwọn lẹ́nu kejì àwọn afáàtì láàrin ìyàwó Aisha anha àti ìkànnì àwọn sọ̀hábà tó ń jà fáàgbà abdullahi bin abbas radiyallahu anhuma àwọn kan ní ìyàwó aisha ni àwọn kan ní àfáà abdullahi bin abbas yìí ṣùgbọ́n ẹnu kò púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà lórí wípé ẹni kejì ni ìyàwó aisha tí àfáà abdullahi bin abbas tí wọ́n jẹ́ ní kẹta abdulrahman bin sakh tí wọ́n gbajúmọ̀ sí Abu Hurairah àwọn lẹ́ni àkọ́kọ́ tí ò sí kan nínú àwọn sàhábà náà muhammad sallallahu alayhi wa tó fi gagbága pẹ̀lú wọn ń gba ìgbà hadithi anágbàdì fi wá fún wa wọ́n ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul èmi gbọ́ tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tí ń sọ bẹ́ẹ̀ wípé ma nahaytukum ma nahaytukum anhu fajtanibuhu in tí mi ànábì bá hánà fún yín tí mo kọ̀ fún yín pé ẹ jìnà sí fajitanibu ẹ̀yin náà jìnà sí ma nahaytukum anhu èyí tí ń bá kọ̀ fún yín tí ẹ má dédi rẹ̀ fàjìtánìbù ẹ jìnà sí i wà má àmárù tó kùn bẹ́ ẹni tí ń bá sì fàyín láti tí mo ní ẹ inú ẹ̀sìn yìí fẹ́tù mínú mọ́sítàtọ́ àtùn ìǹtẹ́ bá lágbára nù rẹ̀ náà ní ẹ ṣe fa innama ahlaka alladhina min qablikum torí pé dájúdájú ìyìn tó kó parẹ́ tó kó parun bá àwọn tí wọ́n síwájú nínú àwọn àjọ tíjọ níjọ níjọ tí wọ́n síwájú yín kẹsàrọ̀ tó mọ̀ọ́sá èlèhì òun ni púpọ̀ ìbéèrè wọn òun ni púpọ̀ ìbéèrè wọn wọ̀ṣẹ̀lá fùhùmù àlà àlìsínátìhì àti ìmá takò àwọn ànábì wọn ìmá pé kí takò àwọn ànábì wọn ìṣẹ̀lá fùhùmù hùnà bí máa náà mọ̀kànlá fàtùhùmù lárúbáwá tí wọ́n bá ní yẹ̀kálẹ̀fù àlà náà kì í ṣe pé ń ṣe ìyapa ẹnu láwọn èèyàn lórí ìtumọ̀ rẹ̀ ni wípé ń yapa àwọn èèyàn tó máa ní ikhtalafa ala aw ikhtalafa ala ó yàtọ̀ sí ikhtalafa fi oye wọ báyìí tó máa ní ikhtalafa ala bi ma'na ó takò nǹkan yẹn nìyẹn ó yapa rẹ̀ tó máa ní ikhtalafa fi yapa ẹnu lórí nǹkan kan opinions ni wọ́n pọ̀ lórí ẹ̀ ìtẹ́ni yìí gbà pé kí ní ìṣerí kọlẹ̀ ní ìṣègbà àwọn arí ọ̀rọ̀ bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin bẹ́ẹ̀ lórí nǹkan yẹn ò ní ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣì tẹ́sí máa gbọ́ ná àwọn ọ̀rọ̀ fiqh tó mọ̀ sọ pé àwọn àfa ikhtalafa al-ulama'u fi kadha ikhtalafa al-ulama'u àwọn àfa àti ìyá panu lórí nǹkan báyìí lórí nǹkan báyìí. àmọ́ wọ́n máa sọ pé ikhtalafa ala ó kakó nǹkan yẹn nìyẹn ó yapa rẹ̀ yányán ó lòdì sí i so in tó kó parẹ́ bá àwọn tí wọ́n ti wájú yín láwọn níjọ níjọ kẹsàrọ́ tùmọ̀sá elihim ìbéèrè àbéèrè ju wọn ọ̀ṣẹ̀láàbù mọ́ aláàlẹ́sì láti hìm àti ìmá takò àwọn ànábì wọn ìtumọ̀ hadithi yìí rè hadithi yìí ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó já gbọ́pọ̀lọpọ̀ nǹkan yé nínú hadisi yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ní í ṣe pẹ̀lú àlámàrí ayé wa lè tó já sí pé bàbá gbọ́ yé ìdààmúdàbò bí ti ń ṣẹlẹ̀ sí wa ná ẹ̀sìn yóò padà tún máa ṣẹlẹ̀ tó tún lágbára jù báyìí náà torí pé bàbá gbọ́ àwọn nǹkan tí ń bẹnu hadisi yìí yé ohun tí ó padà máa jẹ jáde ní ká máa ráwọn tó máa ṣàṣejù nínú ẹ̀sìn àfi ká gbọ́ àdìsí yìí dáadáa Abu Hurairah radiyallahu anhu nínú súnà náà Muhammad ní sallallahu alaihi wasallam ká máa ń jẹ́ kúníyà kákọ́ mu láti dọ̀nà ká máa jẹ́ kí la pè kúníyà kúníyà ní àdàpè hmm? òun náà ni àlàjẹ́ nínú èdè lárúbáwá nù ṣe sí wọn wọ́n gbé kéníkẹ́ alkúníyà àti alákọ̀ọ́ alkúníyà àdàpè alákọ̀p àlàjẹ́ níta fi ń ṣèyàtọ̀ láàrin méjèèjì lọ́dọ̀ àwọn eléèbò nickname náà ni wọ́n pe méjèèjì wọn ò ní ìtumọ̀ méjì wọn lè fún kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ nickname ni a ní nickname ó jẹ́ kúníyà ni wọ́n pè ní nickname ó jẹ́ lákọ̀wò ni wọ́n pè ní nickname tọ́yì tí wọ́n bá fi ó kọ ọmọ téèyàn bí àbó kọ ọmọ téèyàn ò tí ì ṣùgbọ́n èèyàn fẹ́ fẹ́ràn ọkọ yẹn kéèyàn fi sọnù yẹn téèyàn bá bí tó má fi ń pè yàn ni wọ́n ń pè ní alukuniya kátólàyè rẹ̀ ṣe lẹ́ẹ̀kan sí i. ó kọ̀ nǹkankan tí ń jọmọ téèyàn ò tí ì bí èèyàn sì ń bẹ lọ́mọ eke ó ti dàgbà kò tí ì níyàwó àbí kò tí ì lálàá fún níyàwó abówó kódà ọmọ ò ká máa wá níran kan pé pẹ̀lú ògo ọlọ́ngbà tó bá dàgbà yóò níyàwó àbí yóò káwọn ààbò ní okọ̀ ọmọ kan tó lẹ́kìn pé tó náà bá gbọ́ tó bá dàgbà yóò wù kó sọmọ rẹ̀ okọ̀ gẹ́gẹ́ jọta bí lọ́kùnrin okọ̀ rẹ̀ ń jẹ́ Suleiman àwa ni yóò fẹ́ràn kó sọmọ rẹ̀ ní Abdullah àwa ń pè ní Suleiman Abu Abdullah láti rẹ̀ ó sì mọ lára sunna na muhammad ní sallallahu alayhi wa sallam àsìkò ló gbà wá láti máa tún yàn náà yíwùn lọ́tọ̀ dáadáa ojóbìnrin ni asọ́ ní shakira asọ́ ní aziza àwọn ń pè ní aziza ummu sulaim aziza ummu abdullah shakira ummu abdulrahman gbogbo àwọn kan wọ̀nyí inú sunna nabi ló sallallahu alayhi wa sallam kúníyà nìyẹn ìjẹ́ lọ́dọ̀ àwọn àfà ẹni bá ti wípé ń fi àlàjọ ọmọ kan jẹ́ ó kọ papọ̀ mú kọ títí ẹ̀ Ghaniya Ummu Abdurrahman Fatima Ummu Abdullah ìgbà tó padà wá dàgbà ó wá lọ́kọ̀ ọbí ma só pọn dáadáa ó kọ ọmọ tí ó ní tẹ̀mọ́ lára mi kó máa jẹ́ àbólójú ọkọ̀ mi ibi tó bá wù ló lè jẹ́ ló lè ṣe ní méjèèjì bó wù ó kọ tí wọ́n ti tẹ̀ mọ́ lára ló kọ ọmọ tí ó sì tí ì bímọ kódà gẹ́gẹ́ tí wọ́n ti bí náà wọ́n ti fi ń pè bẹ́ẹ̀ bówó lè máa jẹ bẹ́ẹ̀ bí wọ́n ti bí iná ti ń pè ní Salama Ummu Abdulwasi ìgbà tí ó lọ ọkọ náà tọ́lọ́ ọ̀bùlọ́mọ ọkùnrin ó tẹ́ńdà rẹ̀ síwájú ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ní kò sí ní tó ṣe Abdulwasi alwasi orúkọ ọlọ́run ni abdulwasi ẹrúsìn ọlọ́run ọba tí ń jẹ́ alwasi ó lè wọ́n jẹ́ bẹ́ẹ̀ kò sí tó ṣe bó sì ń wú ó lè má jẹ́ okọ̀ ń ó lè má sọmọ rẹ̀ kankan ní okọ̀ yẹn ní àdàpé okọ̀ yẹn kó sọ lókọ̀ mí kò sí tó ṣe ṣìríà Islam kú níyà nìyẹn alákọ̀ ó ní àdàpè àbí àlàjẹ́ tá à ń fi ń tà ń pè èèyàn tó já sí látàrí pé ó wá láti ìlú kan okọ̀ ló la fi ń dà á pè àbí iṣẹ́ kan ní í ṣe iṣẹ́ ọwọ́ tí ń ṣe yìí la fi ń dà á pè àbí ìkẹ̀kẹ́ ní ń kà nínú àwọn nǹkan ọjà tá ń kà ìyá onírú ìyá alákà ìyá oníyọ̀ ìyá aláṣọ àgbẹ̀dẹ níṣẹ́ rẹ̀ iṣẹ́ olùkọ́ni ní ń ṣe iṣẹ́ oko ní ń ṣe ká máa wá fi gbogbo àwọn kan wọ̀nyí péyàn oníjẹ́ àlákọ̀ eléyìí náà kò sí tó burú nínú ìṣẹ̀lẹ̀ ìsìláàmù àwọn fi péyàn ó jẹ́ tíṣà lápèjúwe ní ìsìn à ń pàpè bábá ti pé ó kọ rẹ̀ á pè ó kọ jẹ́ olùkọ́ rẹ̀ máa kò sí tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfi ń tọ́ka ká fi mọ pàtàkì àbí ká fi mọ bó lẹ́ni tí à ń sọ̀rọ̀ padà ṣe rí ni àlẹ́yìn tó ń dó ọkọ̀ báyìí o kódà àwọn èèyàn tún máa pè ní àdàpè báyìí kódà àwọn èèyàn tún máa pè ní àlàjẹ báyìí ká fi lè mọ tẹ́lẹ̀ tí ń sọ̀rọ̀ ni tó ń jẹ́ sí pé gbajúgbajà ni àbúrò rẹ̀ rọ jẹ́ nínú àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam wọ́n bá ti dá akọ rẹ̀ kò sẹ́ni tó túnmọ̀ òrùkọ́ lòmí yìí jẹ́ bẹ̀ tayọ Abu Hurairah tàbí Abdurrahman bọ́ọ̀lù ọkọ̀ abẹ́lá subhanahu wa ta'ala atún àti gbogbo àwọn sàhábà tó kù ọlọ́nkú bá ní kẹwọn wọ́n ni hunaka alimamu ahmad ní musnad wọn gbére náà jáde bákan náà a rí náà àwọn tíra hadith mi Abu Hurairah radiyallahu anhu ó ní lóòjọ́ ọjọ́ kan anna muhammad sallallahu alaihi wasallam ó sì kútùbà fún wa Allah subhanahu wa ta'ala ti ṣe ìṣe hajj lọ́rọ̀ àyàn lẹ́yìn lórí fàájú aw fàájú hmm? ẹ̀sìn ṣe hajj náà faqala rajulun arákùnrin kan wọ́n ń sọ nù béèrè tiẹ̀ àkúlù àmìn ya Rasulullah ṣé gbogbo ọdọọdún náà láàmà pààrà hajj ìwọ̀n ṣe ọlọ́run sọ́dọọdún láàmà ṣe ọlọ́run bá dákẹ́ títí tára tó ń fi ń béèrè ìbéèrè yìí tí ń pòórì ìbéèrè yìí lẹ́ẹ̀mẹ́ta àtọ̀tọ̀ faqala rasulullahi sallallahu alayhi wa sallam ó ń ṣe ọlọ́run wá fèsì fún béèrè rẹ̀ ó ní law qultu náà ń wajabat wa lam tọ́ Allahu akbar law qultu na'am tí ń bá ilé jẹ́ ọ ní pé bẹ́ẹ̀ náà ni ẹ máa pààrà hajj lọ́dọọdún ni làwájà ìbá sì di ọ̀ràn yàn léyìn lórí rẹ̀ wọ́n làmà sàtọ́ àtún àmọ́ tí ó ṣe èèyàn lè mọ̀ ní wípé ẹ̀yìn lè ní kápá àti ṣe lọ́dọọdún tẹ máa pààrà mọ́kà ó sì jọ ọ̀ràn yàn bẹ́ẹ̀ lọ́hàpọ̀ súnmọ̀ kọ́ anamọ̀sọ́lẹ̀mọ̀ wá sọ̀rọ̀ kan ànábì ni zaruni ma taraktukum ẹ fi mí lẹ̀ lórí tí n bá ti fi nílẹ̀ lé lórí ẹ má tọpinpin zaruni ẹ fi nílẹ̀ máa taraktukum lórí tí n bá ti fẹ̀yìn náà lẹ̀ lé lórí tí n bá ti ní ni lori ti báyìí ni ẹ ṣe ẹ mọ́ wádìí wá èlé rẹ̀ fa innama ahalaka man kana qablakum bi su'alihim wa ikhtilafihim ala anbiya'ihim. torí tí àwọn tí wọ́n síwájú tí wọ́n parẹ́ nù ní tàbí torí rẹ̀ parẹ́ ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ànábì wọn ti pọ̀ jù wọ́n sì máa ya apá àwọn ànábì wọn. fàyídà amáró ti kún ṣe tí fàyín fàtó mínú àtùn bẹ́ẹ̀ bá ti lágbára má náà nà má. náà háyì tí fún yín ẹ jìnà sí yányá ẹ má dédì rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rèé kẹ́dá Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ hadithi yìí kí wá ní àwọn ẹ̀kọ́ tí ń bẹ bí hadithi yìí ìyẹn láàmà mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ́lọ̀n bá ní arí parí níjókòó tàṣálẹ̀ yìí alhamdulillah bá a bá rí parí tó bá di ní kíláàsì tí ń bọ̀ wá lọ́sẹ̀ tí ń bọ̀ wá lọ́hùn a máa tẹ̀síwájú lórí ẹ̀ náà àdíkàtọ̀ kankan báyìí kó tó dìgbà tí a máa mú àwọn ẹ̀kọ́ tí ń bẹnu hadith yìí ogbólò tó ń ṣe ọlọ́run alayhi tó sọ wípé wà má ẹni tí bá láti mo ní ẹ ṣe fáktù bá lágbára nke tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ níkàáfà òní a rí i pé méjì náà lẹ̀sìn àlàwà ìnirú pọ̀nàwà àhí gbogbo ní ń jẹ́ ìjọsìn wa ní Islam kò tayọ méjèèjì yìí àwọn wo ni tí ń jẹ́ àṣẹ Ọlọ́run àwọn nǹkan wo ni àṣẹ Ọlọ́run ọba ni wọ́n yìí yẹ àtò àwọn wo ni nǹkan ìwọ̀ tá a súnmọ́ díẹ̀ gbèrèsè fáṣe nǹkan yẹn méjèèjì náà ní ìdí yẹn bá lòun jẹ́ mùsùlùmí tó jẹ́ títí àwọn àṣẹ ọlọ́run ọba kì í máwọn àṣẹ yìí ṣẹ kò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àwọn nǹkan èèwọ̀ ọlọ́run tọ́lọ̀ ní ájìnà sí ó kọ sí fún sọ́lọ́run òun ẹgbẹ́ ní í ṣe ìlú ẹni bẹ́ẹ̀ náà kì í ṣe mùsùlùmí gidi tó mú wá rí bẹ́ẹ̀ ẹjẹ́ mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin almanahiyatu walmamurat nínú hadithi yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní èyí tí Allah subhanahu wa ta'ala tó bá pa wá láṣẹ àbí tó hànà fún wa tó ní àmọ́ṣe ó ní ká jìnà sí yáyá ẹ̀rí àmọ́ níbi tó bá jẹ mọ́ ẹ̀yìn tó jọ́ràn àyàn oníkàtí níwọ̀nba ọba ti lágbára mọ́ ó jáde méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò jọra wọn ìdájọ́ méjèèjì sí ìyàtọ̀ ní ṣẹ̀ríà Islam àwọn nǹkan tó jẹ́ divine commandment ọlọ́run àwọn nǹkan tó jẹ́ àṣẹ ọlọ́run bíyẹn bá ti fojú tó àwọn nǹkan tó jọ́ràn nínú àwọn àṣẹ yìí tó ráwọn àṣẹ wọ̀nyí méjì náà ni wọ́n ìmọ̀ tó já sí pé àṣẹ tó já sí pé èyàn ò bá ṣe èyàn ó jẹ́yà rẹ̀ wọ́n jẹ ọlọ́run àbáwọn àṣẹ tọ́lọ́run pa wá tó fún wa láǹfààní pé bàbá ráǹfààní àti ṣe kò sí èèmọ̀ kankan bẹ̀ tá a hàn wájú ọlọ́run kò sí láì fún bẹ̀ wájú ọlọ́run àmọ́ ládàá rẹ̀ láàní ní lẹ́nu ọgbẹ̀ni amúró istihbaben amúró istihbaben àwọn àṣẹ wípé bẹ́ẹ̀ bá láǹfààní kẹ́ ẹ ṣe ọlọ́run fẹ́ fún yín bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ fún yín bẹ́ẹ̀ ẹ já mú àpẹẹrẹ wánu Qur'an ọlọ́run yá ayọ́ lẹ́sìnà àmànú ìdá àtàdá yẹn fún bìdẹ́yìn ilà ajalin musamman faktubu ọlọ́ọ̀lẹ́yìn mùmí ní òdodo gbogbo ìgbà tẹ bá ní contract àbí agreement lórí tẹ fẹ́ yára yín lówó dàtìkò kan factomo ẹ jẹ́ kí documentation wà availed ẹ prepare documentation fún ẹni tó fẹ́ yáwó rẹ̀ ẹni tí ó fẹ́ yá èèyàn lówó rẹ̀ ẹ mú ìwé jáde ẹ kà kọ sílẹ̀ rẹ̀ fàtòbó ọlọ́run gbé wá nígbé wá àṣọ ni àmọ́ tó wá túmọ̀ sí tí èèyàn méjèèjì wọ́n fẹ́ yára wọn lówó jẹ́ fẹ́ yára wọn twenty naira àbí thirty naira lápèjúwe àbí fifty naira lápèjúwe táwọn ló di yẹn pé káwọn náà tún lọ mú pépà wá láàrin ara wọn á ní kí èso ọ̀ràn yẹn ṣùgbọ́n bó ti kó wọn ó kéré tó bó ti wù kí n tí wọ́n fẹ́ yára wọn tí wọ́n bá wá pépà kalẹ̀ tán láwọn fẹ́ ní documentation lórí wọ́n bá àyà yìí ṣiṣẹ́ kò sábúrú ṣùgbọ́n tí wọn bá wá kódà bí wọ́n jọ yára wọn lówó fifty million ọ̀rẹ́ million naira more than that bá gbọ́ ara wọn yé wọn torí pé àṣẹ tó tó tó ìjọba ẹ̀dá èèyàn ó lè lu ẹni tí ó yá èèyàn lówó kó ní mo yá ọ jù bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n sì yá lówó náà ni wọ́n rárá ò yá bẹ́ẹ̀ lọ kí n tó wàá jẹ́rìí láàrin àwọn méjèèjì kí ni tá a sì ṣe ẹ̀rí láàrin wọn àmì ní evidence nìkan ju pé ká ní pépà tó ń fi support transaction wọn lọ àmọ́ kì í sọ̀nà bí wọn ò bá ṣe tó wọn á jẹ ìyà ìran kan nìyẹn ìran kan náà àtẹ̀tẹ̀ Allah subhanahu wa ta'ala pa wá ní pé bẹ́ẹ̀ bá dán wò tẹ́lẹ̀ ní tẹ̀láṣẹ yẹn ẹ̀kẹ́lẹ̀ gan wá ju ọlọ́run wà á àgbọ̀mọ̀ hàzìhìn màmúrọ̀ àtàwọ̀hìrù lillahi subhanahu wa ta'ala èyí tó wá tóbi jù ní gbogbo ohun tí ń jẹ́ àṣẹ tí Allah subhanahu wa ta'ala pa wá oníkásìn ọlọ́run ọba lónìí kan ṣoṣo ká bẹ̀rù rẹ̀ lónìí kan ṣoṣo ká páyà rẹ̀ lónìí kan ṣoṣo ká gbára ilé e lónìí kan ṣoṣo ká máa fi búra lónìí kan ṣoṣo à ń wá ràn lọ́wọ́ à ń wá dáàbòbò òun nìkan ṣoṣo nìkan wà lọ́dọ̀ rẹ̀ bẹ́yàn bá ní eléyìí gbogbo àyájì tó wá fún Qur'an gbogbo àhàdíkà náà Muhammad sallallahu alaihi wasallam tó wá fún nínú súnà rẹ̀ òun ò ní tẹ̀lé o àṣẹ ilé ìwó bá wù ú kó bá sin ọlọ́run bá tán òun sì nǹkan míì bó ti ẹ̀wù òun tẹ̀lé mọ́ sùn náà kó sì nǹkan míì irú ẹni yẹn yóò pàdé ara rẹ̀ nínú nẹ́ni tí ò bá tún bá ṣàtọ́nù sí lọ́nà nìyẹn àbí orígun tìrún kíkínú ṣẹlẹ̀ Islam ó ní mùsùlùmí ni ó bá wù mí mo lè kírun àwọn afáà ní ọlọ́run wà kí mo nínú Qur'an àwọn afáà ń tú wọn ní ọlọ́run ká kírun ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn kò lọ́rùn kò rọ̀ mí lọ́rùn ní kírun irú àṣẹ yẹn bó bá yapa rẹ̀ ọlọ́run bó jẹ níyàdé lórí fẹ́ẹ̀ dúkìá zaka wọnú dúkìá rẹ̀ ọlọ́run sínú zaka ló bá wo òun òun máa ṣe zaka ó sì òun ò ní bákan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lámàrá àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tọ́lọ̀ ní àṣẹ eléyìí àṣẹ ọ̀ràn yẹn ní o ẹni tí ò bá ṣe yọ̀ á kọ̀bọ̀ àlẹ́ yìí ọlọ́run bó jẹ níyàlè lórí méjèèjì bá ti wọ́n ń wo yìí wà má amartukum bihi fatu minhu mastata'tum in tẹ́lẹ̀ àná Muhammad sallallahu alaihi wa sallam tí ń bá payín láti tí mo ní ẹṣin inú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti lágbára tó bẹ́ẹ̀ bá ti ní kápá mà ní ẹ ṣe ajásí ká máa gbọ́ àṣẹ yẹn yé lọ́nà méjì ìmọ̀ amòrò fárúdín àwọn amòrò tẹ̀síbáàbẹ̀n ìmọ̀ amòrò fárúdín àwọn amòrò wùjúbẹ̀n àwọn amòrò tẹ̀síbáàb ní takọ̀ bí àwọn àfáà léèrè onígbẹ̀ẹ́dàkùn ìgbà tí ó ń ṣe ọlọ́run alẹ́ sọ́lá àti sọ́lá tó pa wá láti ká ṣe kìíní tó wá ní bàbá lágbára ni ká ṣe kó láti wá ṣe àti ní àwọn àṣẹ míì tí wọ́n ní yà ń bẹ́ ń bẹ́ téèyàn ò bá ṣe ìtumọ̀ ẹ̀ ní wípé gbogbo ohun tó bá ti yàtọ̀ sí àtẹ̀tọ́lọ̀ ní ó di ọ̀ràn yẹn bẹ́ẹ̀ bá ṣe ìyà wà ń bẹ̀ gbogbo ohun tó kù lẹ́yìn eléyìí ó di ìtẹ̀láṣẹ bó bá ń wúyàn tó bá rọ̀yàn lọ́rùn kéèyàn ṣe ọlọ́run fún ti fámú wa lè lórí èyàn ti kí wákàtí márààrún rẹ̀ ó kí sùúrù láti sọ̀tún yẹ kó kí ó kí sùúrù láti sọ̀tún yẹ kó kí asẹ́lì bákan náà mọ́sẹ̀lì bákan náà ìṣá bákan náà tahajjud in tó wá fún ní gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run àná Muhammad sallallahu alayhi wa sallam ó ti wá lójú kúrú kánú ní tahajjud ni kì í di pé tó bá wá kí tahajjud ó ti yapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala àbí kò má ṣe ọlọ́run má ṣe. àmọ́ kí náà fìlà ṣáájú sọ́bọ̀ àgbẹ̀rẹ̀ rọ́kẹ́ àṣà al-fajr a máa ń kí náfìlà méjì mẹ́rin ṣáájú òbúhọ̀ àbílẹ́yìn òbúhọ̀ à ń pè ní nàwáfìlù albàdíyà alqabliya náfìlà gan ń bẹ ṣáájú àṣà à ń pè ní nàwáfìlù alqabliya méjì mí náà ń bẹ náà ṣáájú maghrib àti méjì mí lẹ́yìn maghrib méjì mí náà tún bẹ lẹ́yìn ìṣà wọ́n àwọn nàwáfìlù wọ̀nyí nǹkan àṣẹ náà ni wọ́n àmọ́ kì í ṣe àṣẹ ọ̀ràn yẹn wípé bẹ́ẹ̀ bá ti wá yan wọ́n gẹ́gẹ́ bí náfìlà òun lànà bí gbà lérò pẹ̀lú pé wà má àmọ́rù tó kùn bí hí fọ́ọ̀tù mínú homo sàtọ́ àtọ̀ ní tí n bá ti pa yín láṣẹ tó yàtọ̀ sí àwọn àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tọrọ àṣẹ tó jẹ mọ́ náfìlà náfìlà iṣẹ́ èlé nínú ẹ̀sìn tẹ́ bá ti lágbára máa tẹ́ bá ti lágbára tó òní kẹ́ ṣe bẹ́ẹ̀ bá lágbára àmọ́ ọ̀lẹ̀ ṣe. Allah subhanahu wa ta'ala ó ṣe ká gbàwẹ̀ Ramadan lọ́ranyàn àṣẹ wípé ẹ bá ní agbára kẹ́ẹ̀ṣe ni bẹ́ẹ̀yìn ò bá lágbára rẹ̀ Allah subhanahu wa ta'ala kò ní bínú sí yẹn àwọn ọjọ́ ni ọjọ́ khamis ni ayyamul biyu the whitest days in hijra calendar hijra month ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún sojú ọ̀run gbogbo àwọn kan wọ̀nyí ló jẹ́ àwẹ̀ sunna tánàbí ni a máa gbà lẹ́yìn àwẹ̀ tó jọ́ràn àyàn bí yóò lágbára láti gbà ìrọ̀lẹ́ ànábì fàtò mínú mọ̀sátọ̀ àtún a níbi tó jẹ́ nǹkan ẹ̀wọ̀ ànábì wa na àìtò kùmà àìhù gbogbo tí gbogbo rẹ̀ ní ẹjìnà sí o gbogbo tí bá gbogbo ẹ̀ ní ẹsẹ̀ kíní ni èèyàn ní sọ wípé ah alamin ọlọ́dẹ sẹ́bọ̀ fọlọ́n gbogbo ìrànwá pálapàla à ń gbẹ́bọ lọ sórí ta à ń sá lórí òkè kan fomi odò kan wẹ̀ kí n lè lówó lọ́wọ́ kí n lè bímọ kí n lè lọ́kọ gbogbo rẹ̀ alihamudulilayi mo dúpẹ́ fọlọ́run ìrìn ìrìn àmọ́ sẹ́rí ti lẹ́yìn dé sẹ́rí ká parọ́ àwa kọ́mọ́sẹ́ ọwọ́ ni sẹ́rí kò ṣeé ṣe níbi iṣẹ́ ìjọba kéèyàn mọ́ yíwe o kò ṣeé ṣe níbi iṣẹ́ wọ́tà ń ṣe yìí náà kéèyàn máa ń ṣe bákan ara o gbogbo tó bá ti jẹ mọ́ forbidden act gbogbo nke ìwọ̀ ọlọ́ọ̀bọ̀ ò sí exception láti dá hànà muhammed sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bọ̀ ò sí àyàfi gbogbo jìnà sí ọba dé nìkan lóko gbogbo ẹlẹ́gbọ́dọ̀ jìnà sí mi ń mi ń jalè mi ń parọ́ mi ń sọ̀rọ̀ àmọ́ láwọn ìwà kan náà tó kù náà sọ pé ẹ̀wò eléyìí mi má ṣe bí ìyàwó mi bá sẹ̀ ní ìdùn ò lè mọ́ gbà létí o èmi ò sì lè mọ́ ràn sílé o àmọ́ ó gba àwọn tó kù ọlọ́run ò jọ yìí ń kalẹ̀ níwọ̀n wà tí ò dá náà ni bẹ́ẹ̀ bá tẹ̀gbóbìnrin yín wí náà ọlọ́run ò gbá wọn létí kò lẹ́ máa sọ̀rọ̀ kò bá kò gbé sí wọn kò lẹ́ rán wọn sílé àdúgbò àwọn kìíní ìṣe àpẹẹrẹ ni bọ́lá ṣe ṣe àyàfi kalẹ̀ níbi àwọn iṣẹ́ ọ̀ràn àyàn kò ṣe àyàfi kalẹ̀ níbi àwọn nǹkan ìwọ̀ ibi nǹkan ìwọ̀ ó ní àjìnà sí ni yáyá abẹ́lọ́sùn ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá pè ní nǹkan ọ̀ràn yẹn fún wa já jẹ́rúsìn ká lè máa pé wọn ká lè máa mú wọn wá bó ti tọ́ àti bó ti yẹ ká sì ní kíláàsì pẹ̀lú ẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan ìwọ̀ tọ́lọ̀ wọn subhanahu wa náà jìnà sí abẹ́ Allah subhanahu wa ta'ala náà fún ká ìsìn rọrùn fún wa ká lè jìnà sí gbogbo rẹ̀ kó o ṣe wá tó lè máa kórìíra ẹ̀ṣẹ̀ gbogbo tí má ti ń jẹ́ṣẹ̀ tí wọ́n bá ti ń ṣàlàyé rẹ̀ fún wa ní òfin ìsìn ṣe wá tí gbàgbọ́ wọ́n ó lè débi ká lè kórìíra rẹ̀ ká lè jìnà sí ọlọ́lá ilaha illallah اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه إنك ولي ولا ذلك القادر عليه وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحابته أجمعين